Welcome to Toyeen Talks. Wow! Mama Esabod ti gbé tuntun dé o. You really need to watch this. Ẹ má ronú kankan o. Just watch Mama Esabod and smile. Ẹ rẹ́rìn kẹ múnú ara yín dùn. Mama Esabod o. Ó ti ṣe Bible tuntun. Ó dẹ̀ gbé jáde. Èmi ò ní sọ Bible náà. I want you to see it. Kẹ fi ojú ara yín bá kẹ fi rí. Kẹ dẹ̀ fi ti ara yín kẹ fi Ẹ jẹ́ ká jọ wo Mama Esabod. Thank you so much. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Luku ẹsẹ̀ kẹjọ orí kẹtàlá luku náà no bẹnu bíbélì tẹ́ luku luku ní lúkù lúkù. Lúkù máa ti ṣe àgbákò kódà ìtẹ́ ìlú ìdènà àti ebi tó ń pa pa títí dọjọ́ ni oníwàásù náà sì tọ́ lọ ó ní arákùnrin lúkúlẹkẹ yìí ó ní ìwọ́rí wípé ènìyàn ológun ìkà abatẹnijẹ́ olórí burúkú ẹ̀dá onílara ó sì wà sórí ìtẹ́ ẹni ó ní Démiládé kí o gbé ọ̀pá lé mi lọ́wọ́ èmi fẹ́ máa bá yorùbá bible ṣòro kà o èmi fẹ́ máa bá ẹ jíròrò mo sì fẹ́ máa bá ọba ṣèlú àtìgbà náà ni gbogbo èpè tí wèrè kò ń ṣe orí àkọ́bí lúkú tí ebi ń pa tí dènà sí ìmọ̀ orí gbogbo wọn ló ń lọ pátá ó ní ẹ̀yin tèmi ẹ má ṣe bẹ̀rù níní hmm, orí òkè Samaria ló ti sọyún bíbélì mò ń kà abẹ́rù kò mò ń sọ sítórì ni àṣírí bíbélì bíbélì yìí ò ń ṣe bíbélì tẹ̀yìn ń kà o hmm, àwọn bíbélì book of Moses ni o lèmi ń kà o hmm, book of Moses ló ṣe lè ó ní ẹ̀yin ọmọ ìgbàlẹ̀ hallelujah ó ní obìnrin èkó ti ya wèrè wèrè kàn pé oríṣiríṣi òkè oríṣiríṣi ó wèrè pé oríṣiríṣi ni wèrè ẹ́sà bọ́ọ̀dù ni kó máa jí rí owó ní ojoojúmọ́ wèrè èkó ó máa ṣá. agolode pọ̀tá ó máa bọ́ra sí ihò o o o o o òkè ihòhò ah, ṣé rí bíbélì bí òmò yóò bá bá ibò ká ẹ mọ̀ bá mi darí rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kà náà ni ó máa já bírèsíà ní ìgbáyà abọ́ pátá. A àwa ń rìn ìhòhò hmm. kọjá ọkọta bẹ́ẹ̀ ni yóò rìn ní ìhòhò òkè ìhòhò ẹ má bínú Yorùbá mo tẹ̀ try yóò rin ìwòwò lọ sí gbèrígbẹ̀ ní ìlú Ìkòròdú bẹ́ẹ̀ ni ara arákùnrin kan sí arákùnrin náà ọdẹ gbèrígbẹ̀ ilé ọlọ́dẹ tí orúkọ orúkọ orúkọ rẹ̀ oúnjẹ alilulu ali o alujo yorùbá ṣòro ka o ẹ ṣó lọ fún mi pé mo ti ń ka yorùbá báyìí dáadáa aluluje ojo ojo ok alulujo alujo. ọlọ́dẹgbẹ̀rígbẹ̀ yóò sì máa ti àìkè ìkè àìkè yóò máa ti ìkàkà yóò sì máa ti ìkàbọ̀ òbó wèrè òkú ní ní ilé lélé ilé ọlọ́dẹ hmm. àdìtú lọ́rọ̀ bíbélì yìí ní ìgbọ́dọ̀ bọ́ lóńjà ibẹ̀ sì ni arákùnrin orí ìjà ẹ̀jẹ̀ arákùnrin orí inú orí ẹ orí ẹja orí ẹja hmm, orí ẹja ìyìn ó máa bínú pòkùn pòkùn sóhò sóhò báwo tí wọ́n tún sọ English ni pòkùn sóhò so pokùn so hmm, ọlọ́run nígbàgbà tí wèrè gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ èkó gbẹgbẹgbẹgbẹgbẹrígbẹ tó bá ho ho hóhó kí ni tún jẹ́ rin hóhó ẹ mọ kọ̀dẹ́ẹ̀tì ibi tí má ti ń sọnù ó ní tó bá ti rin hóhó ó kì í rin hóhó ẹ̀yin tèmi nínú olúwa tí a bá fẹ́ kí wéwéwéwéwéwéwéré tí a bá fẹ́ wèrè kó kúrò lálálálálálálálálá alàgbà no aláǹgbà ẹ wo kò sẹ́ tó lè yà mí ní English Bible eléyìí ti wá sú mi báyìí o kò sẹ́ tó lè yà mí ní English Bible mímí ò fi bẹ́ẹ̀ mọ̀ pé mo ti kúrò létí pẹ́ ẹ mọ̀ mánégi Yorùbá yẹn náà bí mo ṣe ń kà lọ tí a alàlálálálá ok o o o o o no tí aláǹgbá ọdún ọdún ọdún yìí náà náà ni ni ni ni ni yóò rìn ìhòòhò lọ sí gbẹgbẹgbẹ rí gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ òkè gbẹ rí gbẹ gbẹ rí gbẹ gbẹ rí gbẹ. ok ẹ Fúnmi Marcus ó ní kí n wo lúùkù orí kẹjọ ẹsẹ̀ thirteen lúùkù orí ok bẹ́ẹ̀ ni oh God this Bible is messing me up kí ló dé tí Bible wàá fẹ́ sọ mí dá akólólò rẹ pé mi ò lè ka nǹkan kan Fúnmi ní ká wo lúùkù orí kẹjọ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ní ọba ọba lúkù ẹ lúkù lúkù lúkù lẹ́kẹ̀. Hmm. wọ́n jọ máa ya wèrè lọ sí gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́rígbẹ́ bẹ̀rígbẹ́ o gbẹ̀rígbẹ́ mo ti gbà mo ti rí nínú ìwé ìwé yìí gan fọ́ ni odidi ọba mọ̀ ya wèrè ni bẹ́ẹ̀ náà ni nítorí ègún ni fún lúkù n'ukwu ọba idedededededede idedede no idena idedededede lukuku lukwu ọba ìdèdè òkè ìdènà ìdènà ló fẹ́ kọ́ mo wá ẹgbẹ́ tí mò ń pe ìdènà mo ní yí déédéédéédéédé ẹ má bínú ẹ mọ̀ gbà mí náà mo ní ìdí interpreter àwọn ẹjọ́ ilé ti fẹ́ sú mi ní ọdún yìí fún mi máa kọ̀ ló ní kí n wo lúkú o orí kejìlá. nítorí wípé lúkú lúkú lúkú lẹ́kẹ́ ọba ìdèdèdèdèdè ìdènà níjọ́ tí ó ti fi wèrèwèrè èkó oríire burúkú ti bá ọba ìdènà náà ní ìwé mímọ́ sọ kí ọlọ́run kó fi àdúrà sí gbogbo ohun tí a kà. Eh, ẹ̀mí gbé mi lọ sí ìjù ni ẹ̀mí kọ́kọ́ sọ pé gbogbo ẹni tó ń pè ẹ́ sábọ́ọ̀dù ní wéèrè tẹ́ ń fi ìbú ara bú mi tẹ́ ń fi ìbú ara bú mi ó ní ìbànújẹ́ ni fún yín nígbà tí ẹ bá wọlé ìbànújẹ́ fún yín nígbà tí ẹ bá jáde wọ́n ní wọ́n ń pè yàn ní wèrè ẹ tún ló ranjú ta ni ò bá ranjú bí kò bá ṣe wèrè nígbà tí ẹ rí ẹni tó sọ gèlè funfun di epo pupa. Eh? tẹ́sí ni má ta epo sálàmì ṣé ẹ rí i wípé ẹ sábọ́ọ̀dù wèrè gidi ni epo ti ta sí yàrá gèlè rẹ̀ kí ẹ̀mí mímọ́ ọlọ́run kó má fi gbogbo wa sílẹ̀ aṣọ farida cream oh sorry farida farida mo mọ̀ yín ń pè mo mọ̀ yín ń pè kíní yẹn wèrè yẹn ló tún fẹ́ jẹun sí mi lọ́pọlọ gbọ́dọ̀ tún pè farida ṣẹ̀gbọ́n mo ní fa fa fa fa fa fa fa kó bá fẹ́ dúdú kó jádú máa dán bí kóró òṣìn.